diperlukan Thank you. ṣé dáadáa náà ni mo bá yín. mú àwá sórí ètò lónìí fún yín lọ́jọ́ ọjọ́ ajé ọjọ́ monday òní náà ni ọjọ́ kẹrin nínú oṣù kejìlá ọdún two thousand and seventeen ọjọ́ kẹrin nínú oṣù kejìlá nínú ọdún two thousand and seventeen a tún ti dé lónìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ yorùbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi tuntun jẹ́ kí ọjọ́ òní kó ṣojú wa ọlọ́run ọba tó tún ka èmi àti yíyẹ láti ti wà lókè pẹ̀ lónìí ọpẹ́ olóore náà là ń dún fọ́lọ́run ọba mi àtúntẹ́ sórí ètò lónìí ọlọ́run ọba mi o ètò tòní jó ládùn jó lárinrin ètò tòní túnbánigbà gẹ́gẹ́ bí ìtàtẹ̀yìnwá. lọ́mọdé lágbàlagbà onílé àlejò gbogbo ẹ̀yin bàbá bàbá gbogbo ẹ̀yin ìyá mi pátápátá náà ni mo fi ń kí yín wípé ẹ kú ojúmọ́ ẹ kú dédé àsìkò yìí ẹ kú ọjọ́ ajé òní ẹ kú ọrọ̀ ajé bọ́ọ̀ ni òṣọwọ́ ń yá ṣẹ̀ṣẹ̀ ń lọ níbikíbi tẹ́ bá ti ń ṣiṣẹ́ yín mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóye lóye gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù gbogbo ẹ̀yin sànmọ̀rí aláfẹ́ pátápátá gbogbo ẹ̀yin pátápátá náà ni mò ń kí nínú ilé níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi mo kí yín lọ́kùnrin lọ́mọdé lágbàlagbà mo kí yín ò wípé ẹ dédé àsìkò yìí àkùṣẹ́ àtàárọ̀ àsìkò ìsinmi àná àtúnkù ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ lónìí mo kí gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin alájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin wakọ̀wakọ̀ gbogbo ẹ̀yin ọmọ iléèwé gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá náà ni mo kí mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé bẹ́ẹ̀ lágbára ọlọ́run àní ṣìwí bẹ́ẹ̀ là ní ṣìsọ mo kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run ọba gbogbo náà ni mò ń kí nínú ilé o pé ṣé dáadáa àlàbà yín ṣàlàáfíà lẹ́yìn náà wà níbikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà rẹ ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn là ń lólí pírẹsẹńtà yín náà rẹ á sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rèé ti pàṣíwájú bàbá a ti ti dé sórí ètò wa lónìí níbi tí a tún ti rọra mọ́ ọmú gbogbo ẹ̀ ẹ̀ lóní mẹ́lọmẹ́lọ tá mọ̀ mú lórí ètò yìí ẹ kú ti mọ̀ wípé lórí ètò yìí abala mẹ́ta náà ni ètò yìí a ní abala ọ̀rọ̀ ìṣítí a sì ní abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ la sì ní abala ìdílé aláyọ̀ mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni a gbéyẹ̀wò ní orí ètò lónìí mo kí gbogbo yín pátápátá wípé ẹ káàbọ̀ sórí ètò yìí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ ti ń wò wá ẹ lè máa gbọ́ wa lórí website www.ibileradio.com ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí tuning radio ẹ lè download tuning lórí play store àbí apple store ẹ search fún ìbílẹ̀ radio ẹ máa gbọ́ wa ń bẹ̀ lórí facebook wa ìbílẹ̀ radio tiwantiwa lórí page wa ìbílẹ̀ radio uk ẹ lọ fọ́lọ̀ wa lórí youtube wa náà rèé ẹ lè fọ́lọ̀ wa lórí youtube wa ẹ máa gbọ́ wa ń bẹ̀ ẹ máa wò wá gbogbo àwọn fídíò tá a ti ṣe gbogbo àwọn ètò tá a ti ṣe ẹ máa rí wò lórí youtube ẹ subscribe fún youtube wa ìbílẹ̀ rédíò lórí youtube ẹ máa rí gbogbo àwọn ètò wa wò ń bẹ̀ ẹ ṣé gan ni mo dúpẹ́ gbogbo ẹ̀yin ìyá mi pátápátá tí ń bẹ lórí ètò gbogbo ẹ̀yin bàbá mi pátápátá mo dúpẹ́ lọ́wọ́ olórí muinat noibi general ẹ ṣé ajẹkúnlé ọmọ àyànfẹ́ ọmọ ajé samson akínọlá ẹ ṣeun bàbá mi ò mọ̀ kí yín ẹ ṣe gan ni ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ̀ wọ́n ní ẹkú iṣẹ́ ìyá àbàdàn wọ́n ní olúwa ṣeun ìyá mi ó lítọ̀ mo kí yín o ìyá mi dáadáa ẹ mo kí yín àbáyọ̀mí eégúnjọbí wọ́n ní this is good ẹ ṣe gan mo kí gbogbo yín bẹ́ẹ̀ náà bá ti ń wò wá ẹ máa bá wa share ẹ máa bá wa pín ẹ máa bá wa invite àwọn ọ̀rẹ́ yín náà sórí ètò wípé káwọn náà kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò orí ètò yín náà la wà yìí níbi tí a ti rọra máa mú lẹ́wọ̀n lẹ́wọ̀lẹ̀ ọpẹ́ náà là ń dún fọlọ́wọ́n ọba pé láti ọ̀sẹ̀ tó kọjá ẹ ọlọ́wọ́n ọba ó tún mú wa wọnú ọ̀sẹ̀ yìí kò jẹ́ kíbi ó bá wa kò já lójú ẹkún bẹ́ẹ̀ ni kò já lẹ́rẹ̀kẹ́ òṣè ọlọ́wọ́n ọba kò jẹ́ kíbi kó yà sílé gbogbo wa ọpẹ́ náà là ń dún fọlọ́wọ́n ọba tẹ́yìn náà bá mórí ọlọ́run níbikíbi tẹ́yìn náà bá wà ẹ̀yin náà mọ̀ dúpẹ́ ti yín torí pé ọpẹ́ náà ló ń jẹ ọlọ́wọ́n ọba mi kì í jẹ àmàlà kì í jẹ̀fọ́ ọlọ́wọ́n ọba mi kì í jẹ kọ́kọ́rẹ́ kì í jẹ̀bà ọpẹ́ náà ní oúnjẹ ọlọ́run ọba mi òun náà la ṣe mú ọpẹ́ wá fún ní gbogbo ìgbà ẹ jẹ́ ká mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba níbikíbi tá a bá wà káwa náà ká ṣe àlẹ́ alhamdulilayi sọ́lọ́run ọba wípé ó ṣe é tàánú ẹ̀ dúró láéláé. oṣù december láti ànádò nídọ̀lá dé gbogbo ẹ̀yàn ọmọ oṣù december pátápátá mo kí gbogbo yín ò wípé many happy returns lágbára ọlọ́run ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé lókè ẹ̀pẹ̀ nínú owó nínú ọmọ àìkú ti ṣèbálẹ̀ ọ̀rọ̀ mo kí gbogbo yín pátápátá níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi mo gbọ́ ẹ̀yin oníkórè alájọ̀dún tẹ́ ẹ ṣàjọ̀dún lópin ọ̀sẹ̀ yìí mo kí gbogbo yín pátápátá wípé lágbára ọlọ́run ẹ̀mí ó tún ṣàmọ́dún nínú ọlá ńlá nínú owó àìkú baálé ọ̀rọ̀ láṣẹ Èdùmàrè mo kí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí nínú ilé tẹ̀ ti ń gbọ́ mi mo kí gbogbo yín pátápátá ọ̀ṣíkọ̀yà olúdàrẹ mo kí yín ẹ̀ka àbọ̀ sórí ètò ìyá mi ìyábọ̀ adébọ̀jẹ̀ wọn láwọn náà ríre gba àbí <laughs> ọ̀pẹ́nifọ́lọ́hún flourish ayọ̀míkún diamond wọn ní keep it up dear sister ẹ ṣé gan ni mo dúpẹ́ ìyá mi o ẹ lágbára ọlọ́run àní ṣìṣe lógo ọlọ́run ọba ẹ̀yin náà bá wa share ẹ bá wa invite àwọn èèyàn yín sórí ètò abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí abala àkọ́kọ́ lórí ètò yìí òun náà ni ọ̀rọ̀ ìṣítí níbi tá a ti máa ń ṣíra wa létí ìyẹn ní orí ètò òun náà ni àkọ́kọ́ gbéyẹ̀wò lórí ètò lénìí abala ọ̀rọ̀ ìṣítí wa làkọ́kọ́ gbéyẹ̀wò ẹ má bínú sí mi ẹ dákun ìṣítí ọlọ́ọ̀lá àkọ́kọ́ gbéyàwó lórí ètò lẹ́nìí kí ni ọ̀rọ̀ ìṣítí wa lẹ́nìí kí la fẹ́ fi ṣíra wa létí lórí ètò ohun tá fẹ́ fi ṣíra wa létí lónìí òun ni mo pè ní kádàrá ó ní mo pè ní kádàrá kí là ń pè ní kádàrá ọ̀nà wo ni ẹ̀dá ẹ ló fi ní kádàrá torí pé lòmí àmọ́ ní ah, ṣé nǹkan ń bẹ tí wọ́n ń pè ní kádàrá bí kádàrá ó ní ìrìn àjò àwa ẹ̀dá kò sí ẹ̀dá tó wà láyé yìí tí ò ní kádàrá tó yàn látọ̀run kò sí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà gbogbo wa pátápátá la kúnlẹ̀ la yan ẹ̀dá gbogbo wa pátá la kúnlẹ̀ ta yan kádàrá pé báyìí ni wọ́n dà báyìí ni wọ́n jẹ́ àmọ́ nígbà tá a délé ayé kò sẹ́ni tó mọ̀ mọ́ kálukú ọmọ tó yàn mọ́ kálukú ọmọ kádàrá rẹ̀ òun kálukú wa tá a fi ń sá kíjokíjo káàkiri àmọ́ àwọn Yorùbá bọ̀ wọ́n ní kádàrá wọ́n ní ó ṣàgbà ohun gbogbo wọ́n ní kádàrá ó ṣe àgbà ohun gbogbo tẹ́dà bá wà láyé yìí bóyá tá a bá ní nǹkan kan tá à ń lé tàbí nǹkan tá à ń wá tá a fẹ́ rò pé tó nǹkan yìí mo fẹ́ dà nílé ayé ìjà àmọ̀ bóyá nǹkan tá a láà fẹ́ dà yìí àbí nǹkan tá a fẹ́ ṣe yìí ìjà àmọ̀ bóyá ó wá látọwọ́ kádàrá wa torí púpọ̀ púpọ̀ nínú àwa ẹ̀dá láì gba kádàrá òun là kí ń gba kádàrá nílé ayé yìí tó bá jẹ́ wípé àwa ẹ̀dá a máa ń gba kádàrá ni ó ṣeé ṣe kó mọ̀ sí gbogbo wàhálà tàbí rògbòdìyàn tàbí tá a mọ̀ sáré káàkiri wípé mo fẹ́ da eléyìí mo fẹ́ da eléyìí mo fẹ́ da eléyìí kádàrá ó ṣàgbá ohun gbogbo àìgbà kádàrá ló mú ẹlòmíì láti mọ sáré ọlà àìgbà kádàrá ó lẹlòmíì ò fi mọ wípé ilé ayé yìí owó tí wọ́n ní yìí mú ìbá wọn ní ni bóyá kádàrá tiẹ̀ ní wípé kó lówó níwọ̀nba tí ò ní palẹ́kún kó lówó níwọ̀nba tó jẹ́ wípé yóò mọ jẹ yóò mọ mu kò sì ní tọrọ lọ́wọ́ akẹgbẹ́ ẹ̀ kò ní tọrọ lọ́wọ́ ọmọnìkejì rẹ̀ àmọ́ nítorí pé ó fẹ́ wọ aago aláago sáré òun náà àwa máa lépa kádàrá ṣùgbọ́n bẹ́yàn bá lépa kádàrá nígbà míì a máa jẹ́ kéèyàn ó gúnlẹ̀ sébùtì òfo àìgbà kádàrá ló fẹ́ mú ẹlòmíì ẹ̀rí èèyàn tí wọ́n yan gómìnà mọ́ yóò sa gbogbo pa yóò sa gbogbo agbára yóò talé yóò tọ̀nà yóò mú gbogbo owó tó ní láyè wípé àní gọ́fúnà yìí èmi náà fẹ́ débẹ̀ ni gbogbo ohun tó ní yóò ṣe nígbà tó bá rí wípé owó ka mọ́ àwa wípé ẹ ẹ jẹ́ kóun tún na kóun tún nawọ́ ti bí sí i ló fi di wípé torí pa á jẹ gómìnà á jẹ sínétọ̀ á jẹ pírẹsidẹ́ǹtì ó di ká mọ́ owó rí èèyàn ká ká mọ wẹ́sẹ̀ èèyàn ká ká mọ wá ká mọ wá ọmọlàkejì tá a lò láti sọ pé àfẹ́ débẹ̀ torí pé àgbà kádàrá ìtọ́lọ́hún ti sọ wípé a dà nílé ayé ọ̀pọ̀lọpọ̀ wa la délé ayé tán là ń lé owó là ń lé ipò à ń lé owó à ń lépò à ń lé nǹkan tí ọwọ́ wa ò ká tí ò sí nínú kádàrá àtàyànmọ́ wa èèyàn tí ì ṣe pásítọ̀ tọ́lọ́run tí ò sínú kádàrá rẹ̀ wípé yóò jẹ́ ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n náà wò wípé ó dà pé kinní tá à ń wí ló ń jáwọ́ báyìí kinní tá à ń wí báyìí ló ń jáwọ́ báyìí òun náà di pásítọ̀ san gan àwa máa ní ọlọ́run òun fẹ́ ran ọlọ́run lọ́wọ́ ọlọ́run ò kọ ewé àtegbò a mú gbogbo ẹ̀ a pa gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn a lòun fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ ǹjẹ́ èèyàn lè ran ọlọ́run lọ́wọ́ bíi ṣéèyàn lè ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ bí ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ọba ló ń ṣiṣẹ́ rẹ̀ ló ń gbéṣẹ́ rẹ̀ ga kì í ṣènìyàn àìní ìgbà kádàrá òun ló mú obìnrin ló ń gbọkọ lọkọ ló ń gbọkọ rẹ pé kí ló dé ah nígbà tí ìṣepọ bóyá àwọn ọdáhùn náà mọkọhùn náà gbádùn ó lè jẹ́ pé kádàrá ipe bóun bá délé ayé òun ó ṣàbíamọ kóun ó sì fẹ́ ọkọ tí ó mọ fẹ́ òun lójú tí ó mọ fẹ́ òun nímú tí ó mọ tọ́jú òun tí ó sì mọ ṣèkẹ́ òun ní gbogbo ìgbà tó ń bá fẹ́ àmọ́ nígbà tá a délé ayé tán ẹ̀dá ti gbàgbé kádàrá àwa ń lépa kádàrá káàkiri àwa máa wò wípé olówó lòun fẹ́ fẹ́ ah, ẹni tó ti ṣe gbá lòun fẹ́ fẹ́ ìgbò bá débẹ̀ ó lè má gbọ́ pádé bí yóò rọmọ bí torí pé àkọ́kádàrá rẹ̀ mọ́bẹ̀ O lè jẹ́ ọkùnrin tó fi ilẹ̀ tí òníká tí ònígo ó lè jẹ́ bẹ́ẹ̀ ni ó ti ṣàbíamọ ó lè jẹ́ àwọn ọmọ tó bá wá bí àwọn ni wọ́n wàá padà sọ́dọ̀ lọ́lá tó wà ló kádàrá àmọ́ torí wípé àwa ẹ̀dá a ti jìnnà sí kádàrá wa a béèrè lọ́wọ́ orí a béèrè wípé ìwọ ọlọ́run ìwọ ẹlẹ́dàá mi kí ni ọ̀nà mi kí ni ìgbésẹ̀ tí ń gbé tèmi náà ó fi dèèyàn láyé bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sọ́kùnrin ọkùnrin tó lóun ò kọ̀yàwó méjì mọ́ tí ò sínú kádàrá rẹ̀ pé yóò fẹ́ yàwó méjì àbí yóò fẹ́ yàwó mẹ́ta ṣùgbọ́n torí ojú kòkòrò a máa wò wípé à òun ṣáà ní chẹ́ńjì lápò bóun bá fọmọ dúdú òun tún lè fọmọ pupa tí ò sì ní sí tí ò ní bá kádàrá rẹ̀ lọ wípé kò ń ṣe ti ń bẹ lọ́nà kádàrá ẹ̀ àmọ́ jẹ́ tó bá ti náwó mu báyìí tó ti lọ́wọ́ fàyàwó kejì wọlé báyìí ìjọ náà ló ti fa ikú ẹ̀ wọlé ó lè mọ bá rìn àjò ìyàwó ọ̀hún ìyàwó kejì ó lè mọ bá rìn àjò ìyàwó ọ̀hún ó lè mọ bá débì kan tẹ́lẹ̀ mi ó fi gbà á torí pé àkọ́mọ́ kádàrá rẹ̀ wípé yóò fẹ́ ìyàwó méjì torí pé tó bá fẹ́ ó léwu fún kádàrá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan táwa ẹ̀dá ń ṣe tó ń lòdì sí kádàrá wa tí ò papọ̀ mọ́ ìṣẹ̀dá wa àmọ́ tó jẹ́ wípé a kì í béèrè wò a kì í fàdúà sí a kì í tọ́ a kì í béèrè ọ̀nà lọ́wọ́ ọlọ́run wípé ìwọ ọlọ́run kí ni kádàrá mi kí lọ̀nà mi kí ni nǹkan tí ó ti ń ṣe tó jẹ́ wípé ìgbésí ayé mi ò fi lójútùú àmọ́ a ti gbàgbé gbogbo ẹ̀ àwa ń lépa kádàrá asán à ń lépa kádàrá òfo gbogbo nǹkan tó dáa tó múlé ayé yìí tó dorí ẹ̀ kodò náà rèé <clears throat> dandan dandan èmi náà gbọ́dọ̀ dàbí lágbájá ti dà dandan dandan èmi náà gbọ́dọ̀ ṣe bí lágbájá ṣe ṣe ǹjẹ́ ó bá kádàrá rẹ mu ǹjẹ́ ó bá ọ̀nà rẹ mu ènìyàn tí wọ́n sọ fún wípé ọmọ mi o aṣọ pupa ò bá kádàrá rẹ mu o àmọ́ torí wípé <clears throat> ó wò wípé aṣọ pupa yìí ló wà in vogue táwọn èèyàn ń wọ̀ pé àkílódé òun ò lè òun ò lè wá kẹ́yìn láàrin àwọn akẹgbẹ́ òun kẹ rẹ́ẹ̀dì ló wà in vogue ń sìn yìí ó ní gbogbo àwọn ọ̀rẹ́ òun wọ̀ tó ń sùtù wọn tí gbogbo ẹ̀ ń dúró gégége kí ló wá ṣe òun tóun ò lè wọ̀ nígbà tó náà bá ti dẹ́sẹ̀ lé báyìí tó ti bẹ̀rẹ̀ sí ní lò ó tó ti bẹ̀rẹ̀ sí ní dàpọ̀ mọ́ ní àjò rẹ̀ ìgbà náà ni ó ti rí pé gbogbo ohun tó ń dùn yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ fà sẹ́yìn ó ní nǹkan tó bá kádàrá oníkálukú mu nílé ayé tá a wà yìí kálukú ló ní kádàrá rẹ̀ torí pé akúnlẹ̀ àyẹ̀dá adélé ayé tó báyìí lójú wa kan gbogbo wa abala ọ̀rọ̀ ìṣítí wa níbẹ̀ náà la wà yìí kádàrá òun náà ni mo ni òun náà là ń sọ̀rọ̀ lé lórí tá a fi ń gbara wa níyànjú tá a fi ń ṣíra wa létí pé kí ni kádàrá kí ni kádàrá táwọn ẹ̀dá tá a ríyàn ǹjẹ́ àwa tiẹ̀ ń bèrè ní gbogbo ibikíbi tá a bá ń lọ ní gbogbo nǹkan tá a bá ń ṣe ní gbogbo ìdáwọ́lé wa ǹjẹ́ àwa tiẹ̀ ń bèrè lọ́wọ́ kádàrá wípé ǹjẹ́ kinní yìí ìjọba ẹlẹ́dàá mi ǹjẹ́ ó bá kádàrá mi lọ ká tó tọwọ́ tẹsẹ̀ bọ́. ẹ ṣeun ọ̀ṣíkọ̀yà olúdáre wọn ní láṣẹ olúwa èmi náà ríre gba àmì ẹ àyànfẹ́ ọmọ ajé oníwẹdàn mami god bless you fọláṣadé adébísí fálọlú anthony adéọlá ẹ ṣé vini broda mi mo rí yín o Caroline Okoje mo rí Florence Matthew mo rí gbogbo yín ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá nínú ilé iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la yìí abala ọ̀rọ̀ ìṣítí wa náà la wà yìí tí mo pè ní kádàrá tí mo pè ní kádàrá pé kí là ń pè ní kádàrá báwo làwọn ẹ̀dá báwo la ṣe ń tọ kádàrá wa báwo làwọn ẹ̀dá la ṣe ń tọ kádàrá wa la ṣe ń gbé ìgbésẹ̀ lórí kádàrá wa láti má lè kọjá kádàrá tá a yàn láti má lè gbé ìgbésẹ̀ tó yàtọ̀ tó lòdì sí kádàrá wa ẹlòmíì lè máa níṣòro tí ó máa níṣòro tẹ́pẹ́ yóò ti lọ chọ́ọ̀chì yóò ti lọ mọ́tẹ́lẹ́ yóò ti lọ ọ̀dọ̀ aláàfáà lọ gbogbo ẹ̀ tóun fúnra rẹ̀ ó sì mọ rò pé ẹnìkan ní ṣeun àmọ́ nígbà tí ó bá dọ́dọ̀ wọn báyìí wọ́n á ní kó wọ́n á ní wọ́n á ní kó wọ́n á ní gbogbo nǹkan tí kádàrá rẹ̀ tó lòdì sí wọ́n á lò ló ń ṣe àbẹ́yìn ò tí ẹ̀ tí ì gbọ́ rí ẹ̀ tí ì gbọ́ rí ẹ̀ tí ì rí rí tí wọ́n tẹ́lómi tó gun ó mọ ja ẹlòmíì tó jẹ́ wípé àti rí òkèlè kan gbé sẹ́nu báyìí yóò di ogun fún un àti rí nǹkan jẹ báyìí yóò di ìṣòro fún ìgbésí ayé ẹ̀ àmọ́ níbi tó bá ti wá ń fàdúrà ran rẹ̀ lọ́wọ́ níbẹ̀ ni wọ́n ti máa sọ fún wípé ogun tó ń jà á ọwọ́ ara rẹ̀ ní ti ń fà á torí wípé ó ń ṣe nǹkan tó lòdì sí kádàrá ẹ̀ tó jẹ́ wípé òun kò ti rò wípé à bóyá ogun lé ní jà òun bóyá ogun gbá ní jà òun bóyá kinní kan ní ṣe òun àwọn kinní kan ni wọ́n ń pè bu ọ̀rọ̀ òun tóun kò mọ̀ rò lọ́kàn ara rẹ̀ wípé ẹni tí ó bá gbàdúrà fún báyìí tàbí ẹni tí ó bá ṣiṣẹ́ fóun báyìí àfi kó mú un lọ sí odò kó mú un lọ sí odò ẹ̀yìn bóyá odò ogun parí àbí kó mú un lọ nú òkun láti lọ mọ bí wọ́n ṣe gbàdúrà fóun tí ò sì nímọ̀ wípé bóyá nǹkan tó ń jẹ tàbí nǹkan tó ń ṣe tàbí nǹkan tó ń lò ságọ́ ara rẹ̀ òun ló ń fa ìdààmú sílé ayé ẹ̀ tẹ́ pẹ́jọ́ tí wọ́n bá sọ fún nǹkan báyìí ní mọ̀ ní ẹ̀ẹ́ àṣẹ tí ń dà òun láàmú rè tó nǹkan bá wá dán wò láàrin ìjọ kan ní òmò ní pé nǹkan mọ̀ tí wá ń dáa dé ayé mọ̀ tí ń yí padà torí wípé ó ti lòdì sí nǹkan tí kádàrá rẹ̀ fẹ́ kádàrá ó ṣe pàtàkì nínú ìgbésí ayé àwọn ẹ̀dá bàbá mi Azeez Raji wọn ní kúdùsù to you, ẹ ṣe ìyá mi Ìyábọ̀ Adébọ̀jẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni o wọ́n ní adélé ayé tán ojú nǹkan gbogbo wa olórí Muinat Noibi wọ́n ní ẹkú ijọ́ mẹ́ta máa ẹkú ijọ́ mẹ́ta inú wa máa dùn náà ní o àmì ọlọ́wọ́n ọba ọ̀ṣíkọ̀yà olúdáre wọ́n ní adé ada ada ada ada ada ada gbogbo ẹ ṣe sílẹ̀ gbẹ̀yìn náà ni o ẹ̀kú iṣẹ́ náà mà bóyá wọn á gbọ́ àmì ọlọ́run ọba asis raji wọn ní you don't even mention my name well o <laughs> wọn ní <laughs> well done mami almighty allah continue to protect you asis raji Abi. ṣebí asis raji náà ni àbí mi ò gbá torí asis raji náà ni mò ń wò yìí ẹ ṣé gan ni ìyá mi ó lítọ̀ wọ́n ní òtítọ́ ọ̀rọ̀ wọ́n ní àfọwọ́fà àti ẹ̀ṣẹ̀ a máa yí kádàrá padà ṣùgbọ́n ìdáríjì àti ìyọ́nú ọlọ́run a máa tún ṣe wọ́n ní ìdáríjì àti ìyọ́nú ọlọ́run a máa tún ṣe ń gbà míì fèyíṣará ṣàánú sí ẹ̀wọ̀n ní bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá ni púpọ̀ púpọ̀ nínú ìṣòro tí àwa ẹ̀dá tá à ń dojúkọ lónìí púpọ̀ rẹ̀ wà lọ́wọ́ kádàrá ó wà lọ́wọ́ kádàrá àti ó wà lọ́wọ́ kádàrá wa ẹlòmíì á rò pé wọ́n láṣọ ló ń tà báyìí aṣọ ló ń tà wìtìwìtì báyìí á lọ kó gbogbo mílíọ̀nsì á kó gbogbo ọwọ́ òun náà lọ dàlù pé ọjà tán ní tànú o ó sì lè má bá kádàrá rẹ lọ ó lè má bá kádàrá rẹ lọ kódà ó lè jẹ́ wípé ó lè kódà ó lè jẹ́ ìborùn orí lásán tí wọ́n máa ń wé sórí tán máa ń dà sọ́rùn tán máa ń dàbò ọrùn ó lè jẹ́ ohun ló mọ tàlásán wà láì téèyàn ó sì kọ́lé tí ó ralẹ̀ tí ó dò lórí réǹdí ẹ̀ ó lè jẹ́ bọ́tú wọ́tà lèyìn ó ṣí ṣọ́ọ̀bù tí ó já àwọn bọ́tú wọ́tà oríṣiríṣi tí ó já bẹ̀ wà láì téèyàn ó sì mọ kọ́lé tí ọmọ ralẹ̀ ń di ẹ̀ àmọ́ àwọn èèyàn á ti fojú sí wípé ah aṣọ wa wípé ah tó bá rí ìyá kínní ah tó bá rọ̀rẹ́ mi nígbàgì ah tó bá rọ̀rẹ́ mi ní ní balógun tó bá ní ṣọ́ọ̀bù tó fi ṣe aṣọ ah kódà èmi gan ti ń wò báyìí mo fẹ́ lọ mo fẹ́ lọ bá cooperative ni àbí mo fẹ́ lọ bá báǹkì kan yá mi lówó èmi gan fẹ́ ṣírú ẹ̀ ìjọ òbèrè lọ́wọ́ kádàrá rẹ kó má jẹ́ pé gbèsè lọ́ọ̀lọ́ kó sí ìjọ òbèrè lọ́wọ́ orí rẹ bóyá lọ rọ́dún gbèsè ni torí kó lè mọ́ jọ́nà rẹ ó lè mọ́ jọ́nà rẹ ẹlòmíín sì mọ̀ àwọn kan tún wá wà tó jẹ́ wípé wọ́n tún wá máa ń ṣe agídí tí wọ́n máa ń ṣe ti ikún tó jẹ́ pé wọ́n mọ̀ pé kinní yóò bá kádàrá àwọn mu àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n sì mọ bá fà náà ni wọ́n mọ̀ pé kinní yóò kò bá kádàrá àwọn mu wọ́n sì tún máa tẹsẹ̀ bọ́ ibẹ̀ náà ni wọ́n ràn rí bọ̀ ẹ dákun irú àwọn èèyàn báyìí kí láàpẹ tiwọn ṣáà ní ẹni tí ń ṣe wọ́n ní ọ̀padà ni àbí etí tí wọ́n fi ń gbọ́ràn ṣé o lásọ wípé etí tán fi ń gbọ́ràn bóyá òní nǹkan ti rọ́ọ̀lù tí ò jẹ́ kí wọ́n mọ nǹkan tí wọ́n ṣe wọ́n ní kádàrá ó ṣàgbà ohun gbogbo nílé ayé tá a wà yìí kádàrá ó ṣàgbà ohun gbogbo nílé ayé yìí ẹ̀yin èèyàn mi tá a bá wá ní ká fojú inú wò ó pẹ̀lú bí ọ̀rọ̀ àwọn èèyàn wa bó ṣe ń lọ lóde ayé tá a wà yìí wọ́n ní àyànmọ́ ògbóògùn orílẹ̀ lẹ́jọ́ ìyá mi ìyábọ̀ àdébọ̀jẹ̀ ṣe ọlárẹ̀wájú ahmed mo kì í o ọ̀gíní títí lọ́pẹ́ fowówẹ̀ ẹ̀ṣẹ́ orí ọlá ọlọ́tọ̀ ẹ̀ṣẹ̀ òmòdúpẹ́ tẹ̀ ń wò wá múrítàlá ovaosa shakirat ẹ̀ṣẹ́ alhaji saheed jimoh ẹ̀ṣẹ̀ grace adéyínká adébíyí ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ gbogbo yín náà ni mo rí pé ẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ ṣé mo dúpẹ́ àmọ́ tá a bá wá ní ká fojú inú wo ẹ̀yin èèyàn mi kí ló wá dé táwọn èèyàn kì í gba kádàrá kí ló dé táwọn èèyàn wa tí wọn kì í gba kádàrá bọ̀rọ̀bọ̀rọ̀ ẹ dákun kí là á sọ wípé ó ń fà á fún wọn ṣé wọ́n ń kọtí ikún sí ni àbí á sọ wípé bóyá wọ́n ń ṣe tinú wọn àbá wípé tó ibi táyé bá wọn dé náà ni wọ́n jókòó tì ń kí ló dé tí àwọn èèyàn wa tí wọn kì í gba kádàrá níbi tí orí dá wọn sí ó ní mo fẹ́ kí ẹ bá ń dá sí ẹ̀yin èèyàn mi kí lásọ wípé ó ń fà á kí lásọ pé ó ń fà á ṣágídí inú ni àbá sọ pé orí kunkun ni àbá ní wọn kọ tí ikún àbá ká sọ wípé ọ̀rọ̀ wọn ti níbá ẹ dákun ẹ̀yin èèyàn mi kí lásọ wípé ó ń fà á tí àwọn èèyàn wa tí wọn kì í fi gba kádàrá tó jẹ́ wípé àádà àádà àádà òun náà ni wọ́n mọ̀ sá káàkiri bí wọ́n ṣe ń sá tọ̀tún ni wọ́n mọ̀ sá sókè láti lè sọ wípé dandandan àwọn fẹ́ fáìtì kádàrá àwọn ǹjẹ́ èèyàn lè fáìtì kádàrá rẹ̀ bí ẹ̀yin èèyàn mi ṣó ṣeé ṣe kéèyàn kéèyàn jà ju ju kádàrá rẹ̀ lọ kéèyàn lòun fẹ́ fáìtì kádàrá wípé kádàrá téèyàn ti kọ wá pé èèyàn wá fẹ́ fáìtì ẹ̀ wípé no ìyẹn tí mo kọ́ ń gbà yẹn àbí ìyẹn tó jẹ́ kádàrá mi n ò fẹ́ mọ́ mo fẹ́ fight ẹ̀dá pẹ̀yìn èèyàn mi ṣó ṣeé ṣe àti pé kí ló dé táwọn èèyàn tá a kì í fi gba kádàrá ẹ bá ń dá sí i ní orí ètò flourish ayọ̀míkun diamond wọ́n ní you didn't mention my name mo mo ti porúkọ yín ìyá mi mo ní flourish ayọ̀míkun diamond mo ti kí yín lẹ́ẹ̀kan mo ní ẹ ṣé ìyá mi o mo kí yín náà lẹ́ẹ̀kan gbà tẹ́ ń kí mi ẹ ṣé fèyí sara ṣàánú sí wọ́n ní ẹ̀dá tí ò gba kádàrá àgbàkodoro. Hmm samson akínọlá bàbá mi barista samson akínọlá wọ́n ní ìyá àbàdàn people doesn't listen to their instincts wọ́n ní the instinct is the spirit of God that speaks of uh, to humanity wọ́n ní because we are running unnecessary race may God help us ẹ ṣeun gan ni bàbá mi barista samson akínọlá eh, ọ̀ṣíkọ̀yà olúdáre wọ́n ní vanity upon vanity Eh, all is vanity pé asán lórí asán òfò náà ni lórí òfò ẹ ṣé gan ni mo dúpẹ́ kí ló fà á tí àwọn èèyàn wa kì í fi gba kádàrá tó jẹ́ wípé wọ́n á fẹ́ jà ju kádàrá wọn lọ ǹjọ́ ṣe é ṣe kéèyàn jà ju kádàrá àbí kéèyàn sọ wípé òun fẹ́ fáìtì kádàrá wípé kíní yìí ah, bó ti ẹ̀jẹ̀ wípé wọ́n sọ wípé eh, bóyá kan sọ wípé ọ̀nà mi ni pé kí n máa lọ ta bàtà o ọ̀nà mi ni wọ́n sọ wípé tí n bá ń ta bí n bá ń ta aago yìí kọ́lé ìralẹ̀ ń bẹ̀ o àmọ́ ṣé aago wù mí èmi gan fúnra mi mo fẹ́ mọ̀ ṣe kí ni mo fẹ́ mọ̀ ra lé mo sì tún mọ̀ fẹ́ mọ̀ ta lé ẹ dákun ẹ ṣé ó ṣe ṣe kéèyàn fáìtì kádàrá ìyá mi àbẹ̀kẹ́ kẹ́hìndé mo kí yín òun ni ẹ̀kú ètò ojú òpó wa ó wà ní ṣíṣí bẹ́ẹ̀ bá fẹ́ bá ń dá sí i kó tó di pé a kúrò ní abala ọ̀rọ̀ ìṣítí wa zero seven four five nine three five three seven double nine òun náà ni a lè fi pè wọlé zero seven four five nine three five three seven double nine òun ni a lè fi pè wọlé àwa tá a wà ní UK àwa tá a wà ní Nàìjíríà tàbí ní Europe tàbá fẹ́ pè sórí WhatsApp wa plus four four seven four five nine three five three seven double nine ó ní a lè fi pè wọlé àwọn tá a wà ní Europe tàbí Nàìjíríà a bá fẹ́ pè sórí WhatsApp wa plus four four seven four five nine three five three seven double nine ó ní a lè fi pè wọlé ṣó ṣeé ṣe kéèyàn ó jà ju kádàrá kéèyàn ó jà ju kádàrá èèyàn lọ ẹ bóyá téèyàn bá ń kọ kádàrá kan pé àtọ́ bá téèyàn bá ní kádàrá pé tí n bá kádàrá mi ni wípé o tí n bá ń ta nǹkan báyìí o ibẹ̀ ni kí n ti dọlọ́lá o ṣé ó ṣeé ṣe kéèyàn bóyá èèyàn lè fàdúrà yípadà àbí èèyàn lè fáìtì ẹ̀ wípé èmi náà fẹ́ mọ́ taṣọ mo fẹ́ mọ́ bá wọn kọ́lé kí n mọ́ ra lé kí n mọ́ talẹ̀ ní ẹ̀dá èèyàn mi ṣó ṣe ṣe bí àti pé kí ló dé tí àwa ẹ̀dá tí a kì í fi gba kádàrá kí la lè pé ṣé a wípé orí kunkun ni àbí àìgbọràn àbí à ń kọ etí ikún àbá rò wípé tó bóyá ọ̀rọ̀ náà ó ti ní ọwọ́ kan nínú ẹ dápọ̀ ẹ̀yin èèyàn mi ẹ bá ń dá sí i lórí ètò náà ni mo wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìyá àbàdàn yìí náà níbẹ̀ ní orí ètò ẹ bá ń dá sí i lórí ètò yìí ojú òpó wa ó ti wà ní ṣíṣí ojú òpó wa ó ti ń bẹ ní ṣíṣí báyìí láti pè wọlé ẹ bá ń dá sí i lórí ètò náà la yìí zero seven four five nine three five three seven double nine òun ni láti pè wọlé láti bá mi dá sí ètò yìí ẹ ṣé gan ni mò ń bọ̀ náà. múráyé mo sábàyé o múráyé mo sábàyé àyíndé múráyé mo sábàyé o múráyé mo sábàyé ẹ̀rù ẹ̀dá má bà mí múra yẹ mọ fẹ́ ẹ̀rù má bà mí ìbùnú rẹ ọmọ ẹ̀dá mọ̀ múra yẹ mọ sábàyè múra yẹ mọ sábàyè o múra yẹ mọ sábàyè. lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá náà láwàyé abala ọ̀rọ̀ ìṣ tiwa náà la wà yìí ẹ bá wojú aago yín báyìí aago méje náà ló ti ré aago méje ààbò ló ti ré kọjá ìṣẹ́jú mẹ́jọ aago méje ààbò ló ti ré kọjá ìṣẹ́jú mẹ́jọ ìyẹn nílùú UK ní aago tiwa níbí yìí. ó tó bọ̀ wáyé láyé jẹ́ òjàre. pìtì lórí ètò yìí náà la wà yìí ẹ̀yà mi fèyí ṣara àti pin ẹ̀ àti pin nọ́mbà yẹn àti pin ẹ̀ sórí Facebook bẹ́ẹ̀ ṣe ń wò wáyìí àti pin ẹ̀ jáde zero seven four five nine three five three seven nine nine àwọn tá a wà ní Nàìjíríà plus four four oh, seven four five nine three five three seven nine nine hello Ìbílẹ̀ rédíò ẹni tó wà lójú òpó ẹ mà kú dédé àsìkò yìí ìyá mi ẹ ṣeun o ẹ wò ó ọlọ́run bá ní tó àmì ọlọ́run ìyá mi ẹ ṣeun o ẹ ní dààmú o ẹ ṣe mo dúpẹ́. ẹ ṣe mo dúpẹ́ mà. Hmm. mo ní kákan kẹ́yìn tún sọ pé rìpìṣẹ́ wò. ẹ mo dúpẹ́ mà. orí tá bá fi wé nínú kí nígbà tẹ bèrè pé kí ló máa ń fà táwọn èèyàn kì í fi ń gba kádàrá hmm. ṣé gbà míì èèyàn mélòó ló ń tọpinpin nǹkan ẹsẹ̀ àbáwáyé ọ̀wọ́ tí wọ́n ti kọ́ rẹ̀ hmm. èèyàn mélòó ló ń ṣèwádìí kí ni nǹkan tó tọ́ fọ́mọ mi kí ni hmm. báwo ni àwọn ọmọ ìṣe fẹ́ yàn tó máa yanjú. tàbí tó tẹ̀ ń gbàdúrà gan. gbogbo akọ̀ sáré ìjẹ ni gbogbo akọ̀ ń gbìyànjú ni lábẹ́ orin ọ̀fẹ́ ọlọ́run à ń tiraka kí kójú má bàa sí wa ilé tilé tọmọtọmọ hmm. bẹ́ẹ̀ ni so nínú ìgbìyànjú wa ẹ má gbàgbé làwọn kan tún máa gbé ogun dìde o hmm. àwọn kan máa tún fẹ́ wò pé báwo ló ṣe jó òun ṣe jó òun nìkan. bẹ́ẹ̀ bá tún wá gbìyànjú ọ̀hún àwọn kan tún dìde ogun. nínú ìgbìyànjú yẹn làwọn kan tún ṣì ń gbógun hmm. nínú ilé bàbá ni nínú ilé ìyá ni láàrin ẹgbẹ́ láàrin ọgbà ni àwọn kan ṣì ń gbógun nítorí pé wọ́n bínú kádàrá nítorí wọ́n bínú àkọlé èèyàn Hmm. Eh, àwọn ní ẹ̀sìn Islam wọ́n ní kádàrá aláwọ̀. bẹ́ẹ̀ni àwa kàn kádìrì. Hmm. àyànmọ́ òkòtù orílẹ̀ hmm. lẹ́jọ́ nítorí pé àwọn ọmọ nǹkan tá a yàn níbi tí eh, pásọ̀ bá sọ ìwọ̀nba ilé tí ọlọ́run bá fi hàn pásọ̀ ló máa máa sọ tí wòlíì bá sọ nǹkan tọ́lọ́run bá fi hàn ló máa sọ níwọ̀nba torí àṣírí yẹn ìjìnlẹ̀ ọ̀rọ̀ yẹn ó wà láàrin ọlọ́run àtẹ̀dá tó dá lábẹ́ orí ọ̀fẹ́ la fi ń tiraka under our striving attack my one left right and center. Hmm. so tá a bá wá sọ pé a fẹ́ gba kádàrà ṣé ẹni tó rí ogun ṣé kó lóun òun ò jagun mọ́ kọ́ńdẹ̀ ìtọ́ ayé èdè bálabàla ṣé kó give up. Hmm. nígbà tá a bá dẹ̀ ní give up gẹ́gẹ́ bí àpèjúwe sẹ́ni ní pé kí n sọ orí ọ̀rọ̀ ìtàn jábẹ́ẹ̀ bẹ́ẹ̀ni hmm, mo rí pé ẹ̀kọ́ náà. jábẹ́ẹ̀ni ò máa gbà kó máa sọ pé wọ́n sọ ọ́n máa ti tàn máa ní ọgbọ́n tí wọ́n ti rò pin. bẹ́ẹ̀ni tí wọ́n pè lọ́ọ́ pè lọ́ọ́ máa lè bẹ́ẹ̀ ni hmm. ọlọ́run ó dẹ̀ tó ó gbà àwẹ̀ tó ló nígbà kan ó mọ̀ pé ọlọ́run wà nìkan ó hmm. kọjú sí ó bá sọ̀rọ̀ ó lòun márùn ló béèrè hmm. nínú nínú làálàá wa bíbélì náà tún ní pé ó ní ká tójú ká láti ṣẹ́gun ayé ó lóun sọ pé àwọn onírú ogun ó ní ṣùgbọ́n nínú ogun ó ní ká máa fẹ́ lá ó ní sọ́ra máa ṣì ní jẹ́rù gẹ́gẹ́ bí onígbàgbọ́ àwọn certificate eh, tá a máa fi ń tira wa tá a máa fi ń eh, báàkì Eh, fèsì wa nìyẹn hmm. pé ká má bàa ṣubú sí inú ipò tọ́ta fẹ́ tì wá o so a lè dìbò torí pé ogún wà hmm. ṣùgbọ́n bákan méjì ni àwọn kan náà àfọwọ́fà àfọwọ́fà ni pé tọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà eh, ó tún kún tiwọn náà àwọn kan wọ́n fẹ́ dán lọ́rọ̀ hmm. ṣẹlẹ̀ tó ní lórí ìyẹn mo tún níbi tí mo tún fẹ́ gbé gbà ó ní pé àwọn ní community wa. Nigerian community especially, I can only speak for that because that's where I come from. Mm. Mo, eh, well, àwọn capitalist ni wá ní Nàìjíríà. Hmm. Àwọn olówó wọn máa oppress àwọn ẹni tí wọ́n tán tọ́lọ́run ò tí gbà fún. Àwọn tí ń wojú Ọlọ́run. Ṣé là ń sọ pé Ọlọ́run gbà fún gan? Ta lọ́lọ́run hmm. gbà fún? Bí ọ̀ṣẹ́ bí ọ̀ṣẹ́ wíwé mímọ̀ ṣe. Hmm. Ẹni tó ṣì ń pariwo bó ṣe tó ń sunkún bó ṣe máa jẹun àárọ̀ sí ọ̀gá ẹ̀ tó ń fi abọ́kún lórí tó ń dá ríboríbo ṣe mọ̀ tí àwọn ẹ̀dá tí ìwà ẹ̀dá mo gbọ́ nínú ọ̀rọ̀ tí àwọn ẹ̀dájì òní tó ń sọ nínú ìjọ hmm. Friday hmm. nípa ọ̀rọ̀ ìfẹ́ síbẹ̀ pé wà kò sẹ́ tó máa máa sáré kádàrá hmm. ṣùgbọ́n torí kò sí ìfẹ́ àwọn èèyàn máa máa sáré pé ojú máa tì wọ́n. ńgbàtẹ́ bá rárá ńgbàtẹ́ bá rárá lẹ́yìn tí ń fabọ́ gúnyàn lórí. bẹ́ẹ̀ ni torí bí àwọn kan ti hàn pẹ́ẹ́sẹ̀ ní tí ò ní. ìbẹ̀lẹ̀ lomi ìtọ́nà dẹ̀ tún kẹ́ náà á tún máa wò báwọn tí ò ní ẹjọ́ kò ń tọ́jú wọn. Hmm. èèyàn mélòó ló ní wò fẹ́ yẹn hmm. wọ́n ní charity begins at home. àwọn kì í ṣe nínú yàrá wa kì í ṣe nínú àwọn immediate family wa we have to extend the charity out out there. Hmm. because nínú pé nínú bíbélì ni eh, jésù ní pé níwọ̀n bàbá tẹ bá ń ṣe ilé yìí fún àwọn ẹnìkejì ẹ ti ṣe fóun. ìyẹn ni pé kádàrá tá a bá ní pé ká gba kádàrá tá a bá ní tọ́lá máa ń sọ pé ẹni tí ò bá kádàrà gbà kò lòrò kí èèyàn má parí kọjá kádàrà lóòótọ́ wọn hmm. bá gbàrà èèyàn bá tún kí èèyàn má parí ẹ̀ onínú hmm. làálàá kí èèyàn máa bá ọlọ́run sọ̀rọ̀ tó bá jí ìjọkànjọkàn ọlọ́run á ṣí kàánú ẹ̀ á kó yàn èèyàn onímọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ á kọ̀ rí pé ọwọ́ òun fẹ́nu ebi ò pa òun òun ò tọrọ jẹ́ ajé òun láṣìírí òun ayé òun aráyé òun ti òun ìyẹn ló pè ní ọ̀rọ̀ yẹn ló pè ní àṣírí bíbò hmm. àdúrà tí Sólómọ́nì béèrè fún nìyẹn nígbà tó Ọlọ́run ní kó béèrè nǹkan kan táṣírí ẹ̀ sì fi bò. ó fún òun ní ọgbọ́n ọgbọ́n yẹn ló fi to gbogbo ìṣèjọba ẹ̀ nígbà tó ń rúra the king so irú ọ̀pọ̀ ọlọ́run ó máa jẹ́ kí èèyàn dàbí ẹgbẹ́ òun ló mọ̀ ọ́ ṣe jù ni ìyẹn ló yẹ kí gbogbo ẹ̀dá máa béèrè kò sí ọjọ́ orí òkọ ọgbọ́n ọgbọ́n ìmọ̀ àti òye ó ṣe pàtàkì nǹkan kan ló béèrè ọlọ́run fi méjì kankan yẹn lèmi ní pé kéènì sọ a hmm. lè gbá kodoro ẹ o. Hmm. àmọ́ ṣé èyí ò sì lè fáìtì kéèyàn ó ju kádàrá pé wá wá kádàrá jọ wá jókòó bí kan jẹrẹ. ìgbà tí ẹ̀ sọ ó dà pé àwọn nígbà àwọn tó jẹ́ pé wọ́n lọ ń tọwọ́ bọ̀bọ̀ púpọ̀ hmm. tí wọ́n ń tojú bolé tó ń pa ọmọ nìkejì tó ń pa àwọn ẹnìkan ni hmm. àwọn ọmọ ènìyàn lẹ́kúnjadé hmm. àwọn tó ń ṣògùn owó àwọn tó ń ṣèwà ìlú ìdájọ́ wọn ti wà láyé ìṣe lọ́rùn kan ló wà jẹ́ ọ̀nà rẹ̀. ṣùgbọ́n ẹni tó pé èèyàn ṣiṣẹ́ ó kò kò eh, kò kò dúró pé kéèyàn kan ẹni tó ta pure water bí mm-hmm. ìgbà míì mo máa ti bá wà náà àwọn ẹni kan tí mi ò ní ìdìbò àrà tó máa ń kiri ẹ̀ mm-hmm. wọ́n ti máa mékè owó wọn sí mm-hmm. ìyẹn lèèyàn lè fi ràn wọ́n lọ́wọ́ ìṣe pé ká tún máa bú wọn wípé wọ́n ń tọ wọ́n ń ta ọjà wọ́n ṣe bá wọ́n ṣàwò we need to commend other people's effort because ibi títáyé ti yan orí òyàn bẹ́ẹ̀ ó ti eyín mà wọ́n pé táwọn tó ń tọjá tó ń sáré kọjá kádàrá yẹn o wọ́n ti ọmọ ṣòkòwò àwọn hmm. politicians fẹ́ ṣe sọ gbogbo wọn wọ́n bẹ̀rù wọn ní bòdì wọn ò ní dé òdì pàtàkì bá kú wọ́n ṣe ń kọjá lọ wọ́n ti ń fara kó ìdájọ́ wọn lọ́dọ̀ ọlọ́run. tó ẹ ṣé ìyá mi láká yín ò ní dàrú àmọ̀rí yín bá ọ ẹ ṣé ìyá mi mo dúpẹ́ ẹ máa bá mi bẹ́tò bọ̀ náà ó dàbọ̀ ọ̀rọ̀ náà ìyá mi náà sọ yìí ọlọ́run ọba kó ṣàánú ojú òpó wa ò ń bẹ̀ ní ṣíṣí láti pè wọlé ẹ ṣeun Azeez Raji wọ́n ní you are right ma ẹ ṣe mo dúpẹ́ ìyá mi onítọ̀ wọ́n ní Jabez got a turn around only because he was a non-entity wọ́n ní he also had faith fast and pray uh, our society can frustrate anyone. two three. hello ìbílẹ̀ rédíò láti nàìjíríà ẹ mà kú dédé àsìkò yìí ìyá mi. hello. hello orí ètò lẹ́wà o. báyìí wọ́n tún mọ́ gbá onítàn wọ́n tún mọ́ gbà nípamọ́lẹ̀ wọ́n rí pé ní yẹn wà ńlẹ̀ ńlẹ̀ o tí ò lè dìde o kànràn tí wọ́n ràn lọ́wọ́ láti gbé dìde wọ́n ó tún máa tẹ̀ mọ́lẹ̀ ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ìyá mi sọ ẹ ṣé gan ni mo dúpẹ́ ọlárẹwájú David lawal ẹ ṣé ogun tayo abiodun ọláìdé ẹ ṣé ẹ ló ìbílẹ̀ rédíò ẹ mà kálẹ̀. ẹ kálẹ̀ o. ẹ kálẹ̀ máa o ẹ ṣeun ìyá mi o. alájà mi sàlẹ̀ tí ló ń sọ̀rọ̀. Ah, alájà mi ẹ mọ̀ dààmú mọ́ ìyá mi ẹ fòrò mọ́ o. àmì o. ẹ ṣeun ìyá mi alájà ah. fèyí sara ẹ ṣe mà. ẹ̀yà ẹ kú iṣẹ́. àdúgbò fọ́lúwa o gbogbo nàìjíríà kọ́ bẹ́ẹ̀ o <laughs> àmì ọlọ́run.